السلام عليكم ورحمة الله وبركاته kí àánú Allah àti ìbùkún ọba ẹlẹ́dàá wa kí o máa bá ẹnì gbé kí ọlọ́run kí o máa fi wálẹ̀ ní àìkẹ́ ní gbogbo gbà kí o sì túbọ̀ ṣe ìjọsìn rẹ̀ ní ojúrọ̀ àti ìrọ̀rùn fún kọ̀ọ̀kan ẹnu máa ti ń bà léwu ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni àníyàn wà nínú ẹ̀sìn ìnámẹ̀lẹ̀ àmàlù ìníyàt gbogbo iṣẹ́ ó wà pẹ̀lú àníyàn wọ́n dẹ̀ retí kí a máa mú àníyàn wá lórí àwọn ìbáàdà wa àwọn ẹ̀sìn wa tá a bá ń ṣe àníyàn pé mo fẹ́ sin lọ́hùn tọ́dọ́pọ̀ sẹ́nà là ń ṣe nínú ṣíṣí tó jẹ́ pọ́jọ́ ìṣesí tá à ń ṣe nínú ẹ̀sìn àníyàn ni ó ṣe ìyàtọ̀ ẹ̀ a máa ń rùkú a fẹ́ gbé nǹkan lẹ̀ á tẹ̀ a máa ń forí lélẹ̀ ńgbà míì tí ó jẹ́ ń kírun a máa ń nàró tá a dúró tí ó jẹ́ wípé ń kírun a máa ń wẹ̀ tí èsì ti ẹ̀sìn ṣùgbọ́n níyàn tá a bá fi dìde tá a fi lọ ṣe nǹkan yẹn ni ó ṣe àdáyẹn rí i ẹ̀sìn àti ìṣe àníyàn pàtàkì púpọ̀ nínú iṣẹ́ gbogbo iṣẹ́ tá a sì ṣe pátá òun ni wọ́n fẹ́ kí á ní àníyàn nínú ẹ̀ ṣùgbọ́n sí àníyàn yìí tún ní gbólóhùn kan gbòógì bí kò ní nítorí àrí àwọn àgbékalẹ̀ gbólóhùn tí ó ṣe gbára lé fún àníyàn pé bá ṣe dáre o lórí irun bá ṣe dáre o ńgbà bá fẹ́ ṣàlùwàlá ńgbà bá fẹ́ wẹ̀ bá fẹ́ àárí àníyàn rẹ̀ ní gbòógì nínú alukuranu ni tàbí nínú hadisi anabiwa muhammad èyí ti fi ń wa ni pé n tá ń rò lẹ́mìí yẹn gan tá a fẹ́ yẹn gan ni wọ́n sọ àlùwàlá àníyàn pé tí mo ṣe yóò àlùwàlá ni kì í ṣe pé mo kàn ń sin a máa ń sin pàṣẹṣẹ náà àníyàn ènìyàn odórí irun ọ̀dánìyà mo fẹ́ sírun àìlá mo fẹ́ kí n àníyàn nìyẹn òdìgbà téèyàn bá tó sa àwọn èdè kan jọ tàbágbé kalẹ̀ kan jọ kí àwọn àlùfáà wa gbogbo àwọn bàbá wa tí wọ́n ti ṣe ìgbìyànjú láti pe ayé padà sí díẹ̀ sìn. àti ìfọkàn wọn lé kan òun ló gbogbo àníyàn táwọn bàbá wa tí wọ́n ṣàgbékalẹ̀ kọ́lọ́wọ́n ọba kó san wọ́n ní ẹ̀san dáadáa ṣùgbọ́n eléyìí tí à ń sọ fún wa ni wípé kì í sọ̀rọ̀ ẹ̀yàn tó bẹ̀rẹ̀ irun ni pé wá ìwé àníyàn fún pẹ̀lú ọmọ ilẹ̀ lómi kàkàkà tí ò rí há tí òjò bi léèrè yóò pọ̀ wọ́n màníyàn ó ni ah, kí ah, ṣe ńlá kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá èrò rẹ tó rò yẹn tó fi dìde pọ̀ fẹ́ kírun yẹn náà làníyàn ohun tí wọn àdẹ fẹ́ kéèyàn wí jáde òun ni àníyàn àìsọ jáde ọkàn là máa ń sọ sí àníyàn ni lórí náà tí yẹn bá ń sọ̀rọ̀ nìkan pé tí bá ń wa kó gbàdúrà kọ̀ọ̀kan wa. bí ọ̀rọ̀ ti àníyàn bó ṣe rí nìyẹn ìgbà tí wọ́n fẹ́ kí èèyàn wí jáde níbi iṣẹ́ hajj ni nítorí wípé ọlọ́run pè wá wọ́n ti fẹ́ káwí jáde pé labbaik Allahumma al-hajj lọ́hùn wọ́n hajj o. tàbí lójú ọ̀nà ojú ọ̀nà hajj bá fẹ́ ṣe torí hajj ọ̀nà bíi mẹ́ta ìyẹn ló fi o lè yàtọ̀ nípa arú àwòrán téèyàn bá fẹ́ ṣe bẹ́yàn fẹ́ dájì ṣe ni bẹ́yàn fẹ́ ṣe wúmúra ní ni tàbọ̀ kọ́kọ́ fẹ́ ṣe wúmúra kó tó di rúpọ̀ wá ṣe hajj ẹ̀rìpọ̀nà mẹ́ta nìyẹn bó ṣe wá wà yẹn náà làníyàn náà ò ṣe wá kọ́ gbà ní ẹ̀sìn fún wa. lórí ọ̀rọ̀ kíkí <clears throat> tó ní béèrè béèrè pé èyí tí ó ṣe déédéé bí ẹni tí ó mú ọ wá ṣe fẹ́ kákì tá a bá wọ̀rọ̀ tá a bá ń pè lọ́rọ̀ ìròyìn tàbí làbárè tàbágbà wá nǹkan ẹ wò gbà tánàbì ti wá ẹ wò tí a wà yìí sígbà yẹn kò sí bí àwòrán kankan ó ṣe máa bọ̀ láti gbà yẹn bí àsìkò yìí tí ò ní máa mẹ́hẹ̀ẹ́. yọọ mẹ́hẹ̀ nítorí bọ́lọ̀ sì dáwọ́ ọmọnìyàn ìfẹ́ inú ti ń bẹ lọ́dọ̀ kálukú wa àti bí nǹkan ṣe rọrùn fún kálukú sí tí ọ̀jọ́ra wọn ẹlòmíì lè ṣe nǹkan míì lójú ọ̀nà ìrọ̀rùn tó mú wá ẹlòmíì ọba kírun ń ó lè má kàwọ́ ọmọ ya bóyá bíi tó ti rí lọ́dọ̀ àfáà bóyá nǹkan kan sọwọ́ ẹni yẹn ṣe gbọ́wọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá jẹ́ àgbàfà táwọn èèyàn sì ń tẹ̀lé wọ́n sọ ìṣe ìrun kíkí di ohun tí àyíká wọ́n má yà á kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó ń fa rèé àti ọ̀pọ̀lọpọ̀ ìṣesí wà fún àwọn ẹ̀gbà wa hadith tá a gbà wá látọ̀dọ̀ Rasul ó jẹ́ káwọn àṣìṣe ìrun kíkí kó yàtọ̀ láti gbàdégbà kan ọlọ́run kọ́ kẹ́ àwọn àlùfáà wa kọ̀ọ̀kan wọ́n sì gbìyànjú wọ́n gbìyànjú àti lọ wá àwòrán àrùn fún wa níbo la ti lè rí wọ́n rí wípé nínú ọ̀rọ̀ ẹni tá a fi run rán lẹ́yìn wo ọ̀rọ̀ àwọn àlùfáà wa onígbìyànjú tá a ti ń tẹ̀lé pẹ̀lú àwọn àgbékalẹ̀ kan látọ̀dọ̀ wọn eléyìí tí ààrẹ rí rẹ̀ nínú òṣìṣẹ́ ànábì àwọn tẹ́rì rẹ̀ bá wá wá nínú ọ̀rọ̀ ànábì àwọn àlùfáà wa kan gbọ́n sí ní tá a gbọ́dọ̀ gbọ́lá fún ju tá a bá bá bóyá nù òṣìṣẹ́ àwọn bàbá wa ni o bóyá nù bá àwọn bàbá wa ti ń kírun bọ̀ ni o a gbọ́dọ̀ gbọ́lá fún ju yẹn lọ nítìtorí wípé òun lọ sọ fún wa pé sọ́lù kama ra'aytumuni usalli níbo ní ọdẹ ní khudhu anni manasikakum ẹ máa kírun bí mi ànábì ṣe ń kírun gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ ẹ̀sìn yín pátá ìtẹ́ ẹ̀ lọ́dọọdún ni o tẹ́ ẹ máa ń pa nǹkan fún ni o ọ̀dọ̀ mi ni ẹ ti mú ọ̀dọ̀ mi ànábì ni tẹ́ ẹ ti mú wọ́n fẹ́ pé àgbọ̀dọ̀ mú lọ́dọ̀ ẹnikẹ́ni yẹn ló mú àwọn àlùfáà wa kan tí wọ́n ṣègbìyànjú láti ṣàṣàjọ àwọn ẹgbà wa látọ̀dọ̀ ànábì tó ju wa níwèé bá a ṣe ń kírun àwọn míì nù àlùfáà wa wọ́n ṣe tán sọtìrà yẹn ní sọláàtù nàbí yìí ká annaka tarahu ìrun ànábì bí ànábì ṣe máa ń kírun tó jẹ́ pé bọ́ ọba tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ìgbà pé wọ́n gan wà ànábì báyìí wọ́n gbé kalẹ̀ tí wọ́n bá lọ kà á èèyàn ó súnmọ́ lẹ́ni tó kírun bá ànábì ṣe kírun téèyàn bá tẹ̀lé onírànran àwọn àlùfáà wa tẹ́ ń jórí gbìyànjú lásìkò yìí náà ni wọ́n ti ṣiṣẹ́ láti gbìyànjú àti àti gbìyànjú láti ṣàlàyé wọ́n ṣe láwòrán wọ́n ṣe ní gbígbọ́ ẹ̀já gbìyànjú láti gbọ́ ọlọ́run ọba yóò gbalẹ́sẹ̀ fún wa ayọ́nu sí o salamu alaykum wa rahmatulahi wa barakatu.